الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àtúntí ẹ̀yẹ gbọ́wọ́ àwọn ife àjọ kú ojúmọ́ abáríkà àkúdébí àsìkò yìí ẹ káàbọ̀ sí orí ètò àlùfíìsì dínì lórí one zero one point one parrot fm lókè bèbí lógúnmọ̀ṣọ́ ọ̀làdùnní bẹ̀rẹ̀ ló pọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sọ̀rọ̀dún gbadebo ọ̀rọ̀jì sanji aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní kọ́kọ́ abẹ́ẹ̀dẹ̀ lÓgbómọ̀ṣọ́ ṣe ẹ̀ káàbọ̀ sórí ètò sàn. ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí ó ní ṣe lórí síyàmù Ramadan wọ́n béèrè yìí pé bí a ṣe ń ṣe síyàmù Ramadan lọ́wọ́ báyìí tí èèyàn bá ń wọ́n á jẹ́ pé ọtọ̀ wò ṣùgbọ́n látàrí bó ṣe ń tọ̀ wò ọwọ́ àṣẹ̀sì taṣí lọ́nà ọ̀fun láì jẹ́ pé ó màmá ṣé ọlọ́run ọba yóò ṣe àmójúkúrò fún lórí bí oúnjẹ ṣe taṣí lọ́nà ọ̀fun àbí ìyàmú rẹ̀ ti bàjẹ́ yóò padà fún gbèsè rẹ̀ fún un. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gbogbo lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ń dáná kó tọ́ oúnjẹ tí ń sè kó tọ́ wò sí kò hàn yọ àbí sí ọ̀hán ṣúgà ṣùgbọ́n ó burú kò tọ́ rárá pípé kí títọ́wò àti níta fi sẹ́nu yẹn kó dọ̀nà fún wa tó bá ti dọ́nà fún ta ìdọ́nà fún ṣìyàmù bàjẹ́ torí pé ànábì muhammed sallallahu alayhi wa sallam ó ní wa baligh fil istinshaq illa an takuna sa'ima yẹni tó ṣe pé tó máa ń fa omi símù rẹ wàá fà símù rẹ dáadáa ẹ̀yà àfi yẹ kó ṣe ṣìyàmù eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn tó ń dáná ní àsìkò ìgbà tó ṣe pé àti ìsinú tó bá ṣe pé wọ́n fi ọ̀rọ̀ àfiyọ̀sí ànífiyọ̀sí tán fi máa lórí ìrírí wọn tí wọ́n ti ní nípa ayọ̀ mélòó ló tó fọ́bẹ̀ ṣáájú kó tó di pé rọmọbọ́nà dé bá ṣe máa ń dáná tó bá ṣe máa lórí rẹ̀ ó dáa wọ́n máa tọ̀wò lẹ́yìn ìgbà tá bá sínú àmọ́ tó bá yẹ pé ẹ bá ní lálá gbọ̀ngàn ẹ̀ tọ̀wò náà ni tẹ́ ẹ bá ti tọ̀wò ẹ̀ gbọ́dọ̀ jọ dọ́nà fún yín ó sì sì dọ́nà fún ṣèyá àmúbàjẹ́ nítorí pé lábẹ́ òfin ọlọ́run ntí ọ̀tọ́ kó dọ́nà fún tó bá ti dọ́nà fún ọ̀nà yóò wọ́ gbàdé bẹ́ẹ̀ kọ̀ tọ́ àyàfi tẹni tó bá pọ́ gbàgbé jẹun ọ gbàgbé mu mi báńtí sẹ́ ń sọ sùyàmù lọ inú iṣẹ́ ni kankan wọlé ni lọ́ba sì lọ́ọ́ mú búrẹ́dì ní bá ń jẹ ó tún mú mínírà ń tún mú lé ó ti wá jẹ́ ó ti mú mínírà kó tó wá rántí pé ah inú Ramadan mọ̀lá wa so eléyìí ibi tó ọba jẹ́ ibe náà ni kọ́ máa fún ọ bụrụ pé ẹ jẹ́ ń fomi gbé yìí tí ń bẹ so ibi tó wà náà ni kọ́ máa anabi sallallahu alayhi nínú imam muslim tó gbé jáde nínú sahihi rẹ̀ ó lẹni tó bá gbàgbé jẹun àbọ̀ bá gbàgbé mu mi máa bá sùyàmù rẹ̀ lọ kò sí ní tó ṣe o níṣẹ́ ló ọlọ́run láti fún jẹ ó wù láti fún tọrọ ni. sòtọ́ bá wá ṣèèṣì bọ́ sọ́nà fún àjẹpẹ́ sùyàmù yẹn ó ti di gbèsè tó gbọ́dọ̀ san padà. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ ká máa mú àwọn ìpìlẹ̀ lọ́kàn ìjọkan plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun ni nọ́mbà àwọn tó ń bẹ lọ́nà tó jìn lérè yóò lò àwa tí a wà ń zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tí olùjà ìdí gangan náà nọ tí a bá ṣe ń béèrè ìbéèrè kí a máa láǹfààní láti yí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa sílẹ̀ ká lè máa gbọ́ra wa dáadáa. hello. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. orúkọ mi ni sẹ́ríkà àtàbí sàlámù láti ìṣòro ìlú ìgbìmọ̀sán. kí ni ìbéèrè yín màmá. bẹ́ẹ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé lásìkò tá à ń ṣe àlọ́ báyìí. a rí i pé òun mú kaka kan. bí hmm. ọba di ọ̀sán àwẹ̀ téèyàn lọ bomi sórí tàbọ̀ bá wẹ̀ ṣé àwẹ̀ rẹ̀ lálàáfíà bí ọ̀là láàfíà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni. alhamdulilayi wọn ní asakiyesi pé òun mú kaka kan sáàlì lọ wẹ̀ lọ́sàn-án Ramadan àbá lè wẹ̀ a lè wẹ̀ dáadáa eléyìí ò sínú nǹkan tó ṣe pọ́tàkó ọ̀sùnyàm ẹ wẹ̀ ẹ sinra tó bá wù yín gan ẹ lè wẹ̀ ọṣẹ àti kànkàn lọ́sàn-án Ramadan hmm. ẹni tó bá wù gan lè lúwẹ̀ nínú odò kó sáàmà ti jẹ́ kó mi kó jẹ́ ọ̀nà fún òun gba ẹnu ni àbí gba imú àbí gba etí níta wá sọ nípa gbígbóná kankan oòrùn eléyìí náà kọ́ máa jẹ́kọ̀ọ́ fún gbogbo wa níbi àti máa ṣáàdì ọlọ́run níbi ìyà náà nítorí pé gbígbóná tó rùn máa ń gbóná kankankan yìí jahannama ni. tó bá jẹ́ pé èémí jahannama ni gbígbóná ọrụ kankankan yìí òrùn tó sì tún mú lọ́dọ̀ tiwa ọmọ ni hmm. lẹ́gbẹ̀ẹ́ mú láwùjọ bòmí. Hmm. ká ṣiṣẹ́ rí ká jáwọ́ nídìí ká má ṣe mú un pẹ̀lú ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́ǹhẹ́ àwàdàkáwàdà ká má fẹ̀sìn dọ́wẹ́kẹ́ ẹja pátì ara wa kọ̀ọ̀ràn náà hmm. ara wa ọ̀rùn ọ̀rùn táyé pé gbígbóná rẹ̀ èémí jahannama ni tó bó wa ni náà ń gangan fúnra rẹ̀. Hmm. jazakumullah khairan ìbéèrè ilé ọ láti ọ̀dọ̀ àtìkọ́ ní ìlú èkó wọ́n ní tí èèyàn bá ń lọ gẹ́gẹ́ bí obìnrin mùsùlùmí tó sì wọ jẹ̀lúbàbù rẹ̀ tó wá jẹ́ pé lílọ tó ń lọ ọ wá rí obìnrin míì tó jẹ́ pé ó ní ìṣòro ọpọlọ nínú bó ṣe wá ń lọhùn bó ṣe wá rí i pé ìhò lọ wà ó ní ṣé èèyàn lè bọ́ ìjáàbù ti tèèyàn téèyàn jóbìnrin kọ́ wá dàbò obìnrin tó ń wà ní ìhò wípé ṣé eléyìí kò ní láìsí kankan nínú alhamdulilayi dájúdájú kí obìnrin kó gbé ìhòòhò rẹ̀ pamọ́ hmm. ọ̀ràn yẹn ni lábẹ́ òfin ọlọ́run ìwọ wá ní ìhòòhò tí ó gbé pamọ́ gbogbo ara obìnrin ní ìhòòhò lábẹ́ òfin ọlọ́run hmm. so ìwọ náà ti fi aṣọ kan fi bo ìhòòhò tiẹ̀ ṣé ìwọ lè wá yọ tiẹ̀ kó fi bo ẹnìkan lára ṣé ìwọ bọ́ sí ìhòòhò ni. so ètò ọba lè ṣe ọ̀nà lẹ́sẹ̀ ẹ lè wá sọ mí kẹ́ dáàbò lára hmm. ṣùgbọ́n wèrè yàtọ̀ sí wèrè wèrè ń bẹ tó jẹ́ pé tẹ́ bá faṣọ sí lára ó lè filẹ̀ lára wèrè ń bẹ tó jẹ́ pé tẹ́ bá gbìyànjú àti faṣọ sí lára gan-an ẹ̀ ní bọ́ lọ́wọ́ rẹ̀ ní rọrùn tòró lè ráyìn gan mú pé kínni àfi kẹ́yìn náà wà ń wò wò bó ń ṣe wà ń wò wò so nítorí de eléyìí ẹ e, tí ọba ṣe ṣe èèyàn rọra jìnnà sí ni kéèyàn má bàa dẹni ẹ̀sìn. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò tí olùjábí nù hello hello aleykum salaam wa rahmatulah ọkọ yín o. ilẹ̀ fọkọ yín o hmm. ọ̀rọ̀ wọn yóò jáde o. ọ̀dà kí ni ìbéèrè yín búra ní ṣe bí àwọn gbà wọn lọ. Nà. Àgbọ̀ yín dáadáa. Hello. Hello. Òun náà ti já. Plus two three four zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight nọ́mbà tí olùjábínú tí a fi ń dá sí ẹ lọ́wọ́ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. o kò ní bẹ tí ń pè abu fayida sabo. naam. abu fayida la sabo. kí ni ìbéèrè yín. wa ni pé ẹjọ́ tí màá bá ọ síbi ó ní àyè tí ọ̀nà fún ẹ̀ tó ọ̀nà fún wa ká sọ́dọ̀ ẹ̀ ṣe ọ̀bẹ sọ láti fún àwọn ìjọmọ́ tí ẹlòmíì dẹ̀ wà lórí ṣe sọ́lá tì yẹn jọ ǹjẹ́ ó ní ọ̀sán láti dé kẹ́lòmíì sọ́lá tì yẹn àbí ó pọn dandan fẹ́ yẹ fún ìmáàmù yẹn lòmíì sọ́lá tì yẹn alhamdulilayi ẹni tó bá jẹ́ ìmáàmù fún wa tó sọ yìí pé látàrí pọ́ kájú ẹ̀ iná ní fi ń ṣe ìmáàmù fún wa kò tọ́ kẹ́nìkan kó gba ipò mọ́ lọ́wọ́ hmm. láì jẹ́ pé ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú ẹ̀ torí pé òfin ọlọ́run bá ní ẹnìkan kò gbọ́dọ̀ gba ìmáàmù ṣe mẹ́nìkan lọ láì ibi títí ń ṣe ìmáàmù àyàfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ hmm. bẹ́ẹ̀ ni sunan nabi sallallahu alayhi wa sallam sọ àmọ́ tí ìmáàmù yẹn bá jẹ́ ipò ńlọ́yọ̀ǹda fẹ́ lómi láti wá síwájú ìgbà náà lẹ́lòmíì tó lè síwájú. Hmm. tó bá wá ṣẹlẹ̀ pé ìmáàmù ohùn rẹ̀ ti há gbogbo kí kò lè jáde so àbùkátà àṣejù àṣeboro àhọkàngun nígbà tó ti hàn pé ìwọ náà kò lè ka kí ó kọjá kì kí á nìtumọ̀ pàtó lẹ́yìn rẹ̀ hmm. so ó yẹ kí wọn náà fa ẹlòmíì síwájú. Si kọ́ máa ṣe sọ láti lọ fáwọn èèyàn títí tóun rẹ tí ò fi là tẹ́lẹ̀ hmm. ìjẹ́bù ṣe jẹ́ àmọ́ kèsì pé jama náà afa kíkọ́rí tí wọ́n yarí ma lọ́wọ́ pé sórí à ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré hmm. ìmáàmù yẹn lẹ́bàá sọ̀rọ̀ yọ wá fẹlùmíì kalẹ̀ zero nine zero five one six four five four three eight hello. assalamu alaikum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ mi ni ajá kudrat abdulwaheed gbogbo ẹ má ti àṣàrí láti kàjá. kí ni ìbéèrè yín. bí ìgbàdo ọpọlọ wọn jọba o. àmín. ìbéèrè mi ni wípé ẹ dákun ẹni tó gbá wò. Hmm. tí wọn lọ bí aago mẹ́fà tá ìsìnyàn tó wá mú pákó orin àyàn tí wọn à ń rìn. ẹ dákun búrú èwo lèyìn kápẹ lẹ́yìn fẹ ìlànà tí náà lèyìn ní àdúgbò ní kápẹ ẹ pé tẹ ní ṣíṣe. alhamdulilayi rúnrún gbogbo ìgbà tó bá wíyàn bóyá àárọ̀ ọ̀sán àbí ìrọ̀lẹ́ ó ṣe déédéé pẹ̀lú súnà nàbì sallallahu alaihi wa sallam kò sígbà tí àrùn pákó tó burú lópin ìgbà tó bá ti pé ẹ fẹ́ tún òórùn ẹnu yín ṣe ṣùgbọ́n tẹ́kàn ṣàkíyèsí òun náà ni pé omi pákó kò kò gbọ́dọ̀ yọ lọ síbi pé yọ wọ ọ̀nà fún yín hmm. tó bá ti lè dọ́nà fún tẹ́ gbé mi sùyàmù yín bàjẹ́ so tábà ti lè sọ táà ní gbómi pákó táà ní gbèmí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá ọ. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. hello aleykum salaam wa rahmatulah ẹ bá gbọ́n sókè díẹ̀ sí orúkọ yín. kí ni ìbéèrè yín. ọ̀dà ìgbà tí òpin débà sàrúdù jíjẹ. ẹni tó bá pẹ̀rù Ògbómọ̀ṣọ́ ń bilẹ̀ wà àbí ìlú tó dàbí rẹ̀ tó ṣe pálífẹ́jà rẹ̀ ti ń yọ ní ìsìn ní aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́rìnlélógún. sàhóòrò yín ó ti yẹ kẹ́ ẹ dá dúró tó bá ṣe é ṣe bí aago márùn nítorí pé àwọn sàhábà sọ pé tánàbí sallallahu alaihi tó bá ṣíwọ́ sàhóòrù àyè tí máa bẹ láàrin ìgbà tó ṣíwọ́ sí sàhóòrù sígbà tí wọ́n ṣe tí alifájàrí ọyọ ó máa ń tó nítorí fi ké nínú alukur'an so irú ìṣẹ́jú mẹ́rìnlélógún yẹn téèyàn bá yánu ké nínú alukur'an tó bá tó jẹ́ pé bóyá tètè jí àbẹ́ tètè ṣètò oúnjẹ tẹ́ fẹ́ jẹ tẹ́ bá jẹ́ wọ ìgbà tí àlùfájàrí fẹ́ yọ ẹ̀ṣẹ̀ lọ. zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six uh, àwọn nọ́mbà tí à ń lò náà nù ìbéèrè tí ó tún wà lẹ̀ ọ ni pé tí èèyàn bá ń ṣe sọ láti lọ èèyàn á bá sọ láti débi pé rákà sọ láti onírákà mẹ́ta àbí mẹ́rin ni ó wá ti wá gbàgbé kó jókòó láti ṣe tàṣàwùrọ̀ lákọ̀ọ́kọ́ àbí láti ṣe tàṣàwùrọ̀ lákọ̀ọ́kọ́ ìgbà tó wá sọ fún un tó ń pàkíyèsí rẹ̀ kò wálẹ̀ mọ́ títí tí ó fi parí rákà ìkẹrin ó parí rákà ìkẹrin ó tún ti wá ṣe bẹ́ẹ̀ ó tún ti gbàgbé láti láti ṣe nǹkan tó yẹ kó ṣe títí ó tún fi sálámà àwọn àjẹmọ́ wa ń sọ wípé àṣe ìtanràn tó yẹ ká ṣe ni láti fi tanràn àṣìṣe tá a ṣe lórí sùláàtì wọ́n ní kí ni irúfẹ́ ìmáàmù bí ó tún ṣe àtàwọn máa mọ́ lápapọ̀ ẹni tó jẹ́ pé ó gbàgbé tẹ̀sánfòdà awwal tẹ̀sánfòdà alákọ̀ọ́kọ́ so ọ yẹ kó máa bá sọláàtì yẹn lọ́ngbà tó ti dìde nàró tán títí tí ó fi parí gbogbo rákà sọláàtì rẹ̀ bàtà bá wá parí rẹ̀ tá a bá ti ṣe tashahhud tó bá kù dẹ̀dẹ̀ ká sálámà ní sálámà àforíkanlẹ̀ lẹ́ẹ̀mejì ṣáájú sí sálámà yẹn kó tó wá di pé àsálámà eléyìí ni tó ṣẹlẹ̀ sọ́gà wa nabi muhammed sallallahu alayhi wa sallam kẹ́ẹ́ bó ṣe wá nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ abdullah ibn buhayna radiyallahu anhu alánàbì sallallahu alaihi wasallam ń ṣe ọ̀kan nínú sọláàtù fún wa bọ́họ́r àbí ọ́s ànábì wa gbàgbé kò jókòó ní tashahudul awwal ìgbà tí ó parí sọlá ìgbà tí à ń retí kó sálámà kó sálámà hmm. ṣùgbọ́n ṣe ló forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì kó tó wá di kó sálámà ìmáàmù eléyìí ohun àrántí forí kanlẹ̀ kó tó sálámà ó ṣe tashahud ó sálámà àwọn jàmáà wa pàkíyèsí pé eléyìí tó ti ṣẹlẹ̀ pẹ́ ti dín tashahud kù ọyẹ kẹ́ forí kanlẹ̀ kẹ́ tó sálámà àti sálámà báyìí bó láti ṣe tẹ́ ẹ bá ti dìde láyè tẹ́ wà ìmáàmù forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà abẹ́lọ́n kọjá pé ìforí kanlẹ̀ kátó sálámà tá a gbé sẹ́yìn ìgbà tá a sálámà kọ́lọ́run ojú tó hmm. léyìí jẹ́ bó ti ṣe jẹ́ ṣùgbọ́n yìí tẹ́ wá ń sọ̀rọ̀ tẹ́ ń sọ pé tọ́sẹ̀lẹ̀ nípò fi àtàyà alákọ̀ọ́kọ́ lẹ̀ àsìkò rẹ ọgbọ́ ọ̀tẹ̀lé so ọlọ́run rẹ̀ yín lọ ẹ tún sọ láti ń ṣe ni o hmm. torí pé ẹ̀yin ti sọ̀rọ̀ lámàámà sọ nínú sọlá sọlá ti yín bàjẹ́ èyí táwọn màlìkíyà sọ pé tábàyà pé ọ̀rọ̀ tá a sọ nínú sọlá a sọ láti tún sọ láti ṣe ni kò bá sọ láti jẹ ọ bàjẹ́ dáadáa hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. àwọn àrífọ́ ọ̀rọ̀ tó lọ. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ ibi ẹ ń pè yìí. muhammad bashir láti. naam kí ni ìbéèrè yín ìbéèrè yìí ni pé kí ni ìdájọ́ ẹni tí ó ṣe síyàm tí ó ṣe sọ́lá ẹ wàá fún wa sọ fún bọ́wá ní sí ẹ̀yìn lọ́nà ni. alhamdulilayi ẹni tó ń sọ síyàm tí ó ṣe sọ́lá tó tún rẹ́ni pàkíyèsí rẹ̀ tí wọ́n á sọ pé sẹ́yìn lọ́lọ́run tí ó gbà ní àwa kì í sọlọ́ọ̀ ṣùgbọ́n fi ọlọ́run ọba ń bẹ lákọọ́lẹ̀ ọlọ́run ọba òṣìṣẹ́ àdédé sọ òfin yìí kalẹ̀ kò tún ṣàdédé fáwọn kan tí kí wọ́n máa ṣàlàyé rẹ̀ àfi nítorí kẹ́ni tí ó bá soríire ó lè bá àmàdí tó ń fi soríire kẹ́ni tí ó bá sì forí sápá tí ó fìdí rẹmi kó lè bá àmọ́ sábàbí tọrọ tó náà tí ó fi já síbẹ̀ torí ẹ̀ wọ́n ń ṣàlàyé ọ̀sán ọlọ́wọ́n bá fún ọ ọgbọ́n òun fetí pàlàbà rẹ̀ wọ́n fi ń yí ọ pé àṣẹ dànù àṣẹ ṣòfò ní tó ń ṣe ọ̀nà tó gbà tó gbà tó gbà tí iṣẹ́ rẹ̀ ó fi já sí rere ní lọ́dọ̀ ọlọ́run wọ́n ti wá ń sọ fún wọn ń pè di asa ń pè di ẹni tí ò ní bẹ̀rù ọlọ́run rárá rárá eré ló ń pẹ̀sìn eré ló ń pẹ̀sìn wọn kàn fi bí para rẹ̀ dànù tí wọ́n sọ fún ọ pé tó bá jẹ́ káfíìrì máa ṣe sòyàmù rọ̀mọ́dán ni ìwọ ọmọ pé ńgbà tí ètí ṣe sọ láti kèfèrí lásán ni ọ ká máa wo oúnjẹ tírù rẹ bá kú ta ni ó ṣe sọ láti sọ dàrán la hmm. eléyìí jẹ bó ti ṣe jẹ. Hmm. ìbéèrè tí ó tún wà ó ní ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ wọn ò forúkọ wọn sí ṣùgbọ́n obìnrin ni wọ́n ní táwọn bá ń bẹ nínú ilé táwọn ń ṣe sọ̀láàtì tó wá jẹ́ pé ẹlòmíín náà ń bẹ nínú ilé pẹ̀lú àwọn tó ṣùgbọ́n tó pé ẹni náà kò lo àwọn ò àwọn ò lo hijab ẹlòmíín wá ń kírun lọ́wọ́ nínú ilé lọ́dọ̀ àwọn wípé ṣé nǹkan kan ò ṣe mọ́ títí ẹ̀. kò sí ní tó ṣe kò sí ní tó ṣe ọlọ́run sọ pé ńgbà tóbìnrin bá wà nulé tí ò sí níbi tí ọkùnrin míì ti lè wò ó tó ti lè rí kọ́kàn jẹ́ pé gbogbo ìgbà inú hijab náà ló wà. rárá ọlọ́run ọba ò wí bẹ́ẹ̀ tó wáyé pọ́kùnrin tí ọ̀lẹ́tọ̀ sí kò rí ní bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ para mọ́ yọ wọ ìjáàbù rẹ̀ máa tọ́lọ́ sọ pé ayọ̀ nàbí kọ́lẹ̀ azwajika wa banatika wa nisa'il mu'minina yudnina 'alayhinna min jalabibihinna dhalika adna an yu'rafna wa kana Allahu ghafuran rahima òfin tó di ẹwọ hijab tóbìnrin bá fẹ́ jáde sẹ́ni tí ìṣẹ̀lẹ̀tọ̀ rẹ̀ ni tó bá fẹ́ jáde síbi tí wọ́n ti iseleto ni ẹni jade sibi ọ̀sọ́ rẹ̀ hmm. so ìgbà náà lọ́nà ni ẹgbọ́ sọ pamọ́ ọwọ́ àánú ilé torí pé nìkan ń ṣe sọ̀dá islam sọ pé dandan ìwọ tó ṣe sọ láti lọ́wọ́ borí bora hmm. rárá láti má gbéra rẹ síwájú ẹni tó ṣe pé ń ṣe sọ láti lọ́nà tó ṣe fi tiẹ̀ ó fi kó ba hmm. fi wá jẹ́ pé nǹkan ni ọmọ rò bí kò sí lọ jókòó bẹ́ẹ̀ ọkọ rẹ kọ́ ọ wà níbi tọkọ ò ti ní máa rí ọ torí àtọ àtọ bá ń sọ láti ti ń hello. hello sir. ó kọ yín o. ẹ ẹ dákun mo bẹ̀rẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ yìí. ó kọ yín. látàrí látòkò ẹ̀sọ́ bíi náà ni. ọ̀dà hello. hello. ó kọ yín o. ṣẹ̀rí gbé láti ìdí àràbà. kí ni ìbéèrè yín. ẹ jẹ́ àwọn tí wọ́n bá wọn tẹ́ kí wọ́n fi ibi sílẹ̀ kí ní ìdájọ́ wọn nínú sẹ́yà. àwọn ìbéèrè tí ò ní tùmọ̀ lẹ́gbẹ̀rẹ̀ yẹn ní náà ti mọ̀ pé kò ní tùmọ̀ ẹni tí ń fi gbó sínú ẹni tó ṣe pé ń fi sìgá sínú ẹni tí ń fò gógóró sínú ṣé mùsùlùmí sì làwọn eléyìí. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello waaleykum salaam wa rahmatulah ọkọ yín o. ismail ahmed ló ń sọ̀rọ̀. láti wo. láti ẹ̀ka ọ̀sẹ̀dẹ̀. ọ̀dà kí ni ìbéèrè yín. ǹjẹ́ tí a bá wọ mọ́ṣáláṣí tó ṣe pé tàràwì tí wọ́n ń kí ó ti yára jù. sọ̀rọ̀ sí yẹn lè tẹ̀lé wọn àbí tí yẹn ò bá lè tẹ̀lé wọn bí ẹ lè kí ọ fáwọn ìyáàlì rẹ nílé kó fi wọn lẹ kó máa fi wọn lé. padà alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé tá a máa ṣe sọ́lá a máa ṣe sọ́lá tó pẹ̀lú farabalẹ̀ hmm. ká sì rí i pé gbogbo orígun kọ̀ọ̀kan nínú sọ́lá ti tá à ń ṣe à ń ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tó bá ti wá jẹ́ pé sọ́lá ti tá à ń ṣe ti yá ju ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ là ń gbé gbà ẹni tí ó bá dúró gírí kò sí tàbí ṣùgbọ́n kò ní lè bá wa bẹ̀rẹ̀ kọ́ bá wa parí rẹ̀ so eléyìí ohun tó dájú náà ni pé kì í ṣe sọ láti lẹ́ ń ṣe hmm. àwọn tẹ̀sí rí ti ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé ìsìn lọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ fún wa wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ torí danidani báyàn lágbà hmm. wọn ò ti kẹsìn kún tẹ́lẹ̀ náà àti rọmọdọ́nà dé lọ́wọ́ hàn so lábẹ́ òfin ọlọ́run ẹ má ṣe tàràwíhìn ní tàràwíhà Indonesia ìwé náà ń pè ní tarawiha Indonesia ó wà lórí social media báyìí pé wọ́n ń ṣe ogún raka ní Indonesia gbogbo ẹ̀ láàrin nǹkan bí ìṣẹ́jú méjìlá mẹ́tàlá àfa wọ́n ń dà ń woro ní gidi àtọkùn àtòbí àtọmọdé àtàgbàlagbà tó wà ń bẹ kálukú gbà mm. kí ni lè má mú un kà gan kò yé mm. roko ìforíkalẹ̀ gbogbo ọjọ́ra wọn mm. ah, ah. ẹ náà bá jẹ́ ẹni tí èso alábòsí sẹ́rù sọ láti lọ́lọ́wọ́n bá ní kò sí kò tọ́kọ̀tọ̀nà rárá ẹ rí nínú Ramadan yìí nínú àwọn nǹkan tó yẹ kọjá ṣíṣe lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí tó sì yẹ ká máa ṣe ó náà ní pé mọ̀ pé bàbá ìmáàmù tá a ní ní mọ́ṣáláṣí àdúgbò wa àbọ̀dọ̀ tí ń ṣe ìmáàmù ládùúgbò wa kọ̀ hálùkùránì kò há díẹ̀ nínú rẹ̀ àbí tó bá tiẹ̀ jẹ́ pé alukurani àbí ansẹ̀t náà lọ́ọ́ bá mú lọ láti máa ké alukurani tí ó máa ké ní dúró kọ̀ọ̀kan kò máa ké dáadáa tẹ́lẹ̀ náà á mánéjì ẹ̀ ni. Hmm. so kò sí tó burú ká gbé àwọn ọmọ ká gbé wọn dìde lọ́lọ́kan ọ̀jọ̀ kan láwọn mọ́ṣáláṣí wa gbogbo láwọn ọmọ tó ṣe ké báyà wọ́n ti há gbogbo alukurani àbí wọ́n ti hé ìtọ́pọ̀ nínú rẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa síwájú wa ní sọ̀látù tarawih káyìí padà ọba àwùjọ tiwa wọ́n máa kí alukurani sí wa létí alukurani tá a láǹfààní àti gbọ́nù gbèsè ayé wa ńgbà tá a máa ké tá a máa ká àti lọ lè kí ó agídí pọ̀ ẹ jẹ́ kí àwọn ọmọ táwọn ti há alukurani ẹ jẹ́ kí wọ́n máa síwájú wa kí wọ́n máa kí ọ̀rọ̀ ọlọ́run sí wa létí ká tò lẹ́yìn wa àti lè máa mú àti làdáni àti gbogbo wa àwọn ọmọ yìí ha àwọ̀ ha àwọn ọmọ yìí máa ké àwọ̀ máa ké àwọn ọmọ yìí nílọsíwájú jù wá lọ ẹ jẹ́ wọ́n máa ké káfí máa ṣe pé inshàlá afẹ́ máa bẹ́ báwo lẹ́sì máa ṣe lè máa mú yín gbà táwọn ọ̀bà sí má hmm. báwo lẹ́sì máa síwájú àwọn èèyàn nígbà bá tiẹ̀ fipò yìí fún yín pé láì tí kú ẹ máa ṣe. Hmm. so bó ṣe yẹ ká ṣe nu jàmá àmọ́ àmọ́ á ṣe tarawih lórúkọ pàǹṣẹ́rẹ́ àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n lè ṣe tarawih bẹ́ẹ̀ mọ́dà hamatan Allahu akbar ah, irú sọlá hmm. ti wọ̀ nù torí tọ́lọ̀ torí tọ́lọ̀ àwọn èèyàn lè sọ pé à ah, àwọn lè ṣe sọ láti ń bẹ ńgbà táwọn ò ṣe mọ́kà hmm. àtẹ̀sí mọ́kà tẹ́wàá nàìjíríà sọ́lọ́ ní kẹ́sì sọ láti ru ti nàìjíríà wà lọ́tọ̀ ni hmm. so ẹ ṣe sọ láti tàràwí yẹn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ torí kọ́nà wọn bó lè bá tẹ́wọ́ gbà hmm. ẹ̀gbọ́n tánàbí sallallahu alaihi wasallam tó sọ nípa qiyamul layl mi nínú Ramadan ó ní man qama Ramadan imanan wahtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá dìde sílọ̀ tó ṣe sọ́lá lóru Ramadan lójoojúmọ́ tó ń ṣe bẹ́ẹ̀ nítorí pọ́ gbọ́lọ́ngbọ́ àti nítorí pọ́dọ̀ ọlọ́run ló ti fẹ́ gbẹ̀san rẹ̀ gbogbo èyí tó ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́lọ́run forí jìn hmm. irú rẹ̀ gẹ́lẹ́ lẹ̀san tọ́lọ́ máa ń fẹ́ni tó bá tún kọ́ ẹnu rónà lọ́sàn-án Ramadan tó ń ṣe sùyà torí ẹ̀ ṣé ó wá yẹ ká wá jẹ́ pé à ń kàn ṣe báṣubàṣu ni kò yẹ ká ṣe báṣubàṣu èsì rúṣọ láti tá à ń dà ń woro yẹn iná lèèyàn ti lè gbarú ládàá yẹn torí de eléyìí á máa kánjú sí nǹkan bí ìgbà tó ṣe pé a ti ní ẹnìkan tó ti fọ́ sọ̀yà fún wa pé tiwa ti dirí àlùjáná tààrà so eléyìí kò bá mu so tó bá jẹ́ pé mọ́ṣáláṣí wa bá rí bẹ́ẹ̀ tá a sì gbìyànjú láti wá àyípadà wa pé kí wọ́n fẹ́ lòmíì síwájú kó jẹ́ pò ní í ṣe sọ láti fún wa káfí máa ṣe náà bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ tá a lòmíì gbé wa kò sí tó burú káwọn lọ́ọ́ máa ṣe sọ láti wá nulẹ̀ wa pẹ̀lú àwọn ìyàwó wa pàápàá jùlọ sọ̀látù tarawih àmọ́rù sọ̀látù al-isha ẹ wà mọ́ṣáláṣí tí lè má mọ́ wọn bá ti mọ kí ó ké dáadáa ẹ lọ ṣe sọ̀látùl ìṣá yín bẹ́ẹ̀ nígbà tẹ́ bá wá délé ẹ wàá ṣe kìyàmù lẹ́yìn pẹ̀lú àwọn ìyàwó yín ẹ̀yẹn ṣe lè má mú káwọn tó lẹ́yìn. hello. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum wa rahmatullahi wa barakatuh. Wo Bashir ní láti Òjàgbó. Kí ni ṣe dèkèdèkè tá a máa fi sínú. Ṣé a lè fi sínú nínú síyàmù? Ẹ̀kejì, tí nǹkan hmm. bá fojú wa lójú tá a nìkan ogun ojú sí hmm. láti gbé kó fi fún hmm. ẹ láàfin. àwọn olùmẹ̀sìn Islam nípa àyè tí à ń fin sí mú àti tá à ń kan sójú wọn pín sọ́nà méjì apá kan ni wọ́n sọ pé a lè fa tẹmú símú àìsàn lè kan tójú sójú torí pé gbogbo eléyẹn tó bá fi lè dọ́nà fún kìí so oúnjẹ ni wọ́n ń pè kìí sì somi nígbà táwọn kan sọ pé rárá ìta fàṣímú àti ìta fi sójú àti ìta kánṣẹ́tì tọ́ba ti lè dọ́nà fún ṣèyàmù bàjẹ́ eléyìí làwọn aṣàlẹ̀ sà torí ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tó ní wa balig fil istinshaq illa an takuna illa an takuna sa'ima fa omi símù rẹ̀ dáadáa àyàfi tọ́ba pọ̀ ń ṣe ṣèyàmù ó túmọ̀ sí pé wù ń bẹ̀ tọ́ba fà símù dáadáa lásìkò tó ń ṣe tọ́ba ti rápálá bọ́sọ̀nà fún rẹ̀ pínrín ṣèyàmù rẹ̀ bàjẹ́ ilé ìjẹ̀bù sójà. ẹ lọ́run. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. orúkọ mi lọ́dún láti. láti ló. láti kò yí. kí ni ìbéèrè yín. ìbéèrè mi kú sí méjì. ẹ dàgbọ́ mùsùlùmí tí ọ̀sẹ̀ ọmọ ìyá wa tọ́jà táyọ̀ tó ọmọ ìyá mùsùlùmí lọ́kùnrin sókèrè tán sí ìdí. ṣé irú ẹni bẹ́ẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ láti dáná fún ẹni tí ọjọ́ kọ rẹ̀. ìbéèrè kejì. àkọ́kọ́ ìbéèrè mi nìyẹn. ẹlẹ́ẹ̀kejì wà ni pé ní pé mùsùlùmí tó fẹ́ kìrìsìtẹ́nì tí wọ́n ti so ìdì ṣé irú ẹni bẹ́ẹ̀ náà ṣe ọ́ lẹ́tọ̀ọ́ láti dáná fún mùsùlùmí tó di aláwẹ̀. ó ti yé. ẹ dákun ní kí n bá mi. alhamdulilayi ìkíní kejì wọn ọ̀rọ̀ oúnjẹ lẹ́yìn sọ <laughs> oúnjẹ kọ́ ló sì pàtàkì nínú ìgbésí ayé tiwa eléyìí tó pàtàkì nínú ìgbésí ayé wa náà ní ká sin lọ́wọ́ wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ọ̀ni ń ṣe ẹ̀dá àlùjáná àti àwọn èèyàn nítorí nǹkan kan mi bí ìsìnkún lè máa jọ́sìn fún mi kí n pa wọn láṣẹ kí wọ́n jọ́sìn fún mi kẹ́ni tó gbọ́ wọ́n pè mọ́mì ní mùsùlùmí kẹ́ni tó gbọ́ tí ó gbà wọ́n pè ń káfíìrì mushrik eléyìí ni kókó ń tọ́lọ́ ń tutorí rẹ̀ dá wa. àwọn béèrè yín tẹ́ ẹ ṣeun ẹni ẹni tó fẹ́ mùsùlùmí lóbìnrin àmọ́ tí ò sí igi láàrin wọn ṣe lè máa dáná fọ́kọ rẹ̀ fífẹ́ náà dà hmm. bóò ló ṣe jọkọ fún ẹ̀yin sọ wípé kò sí igi láàrin wọn ẹ̀wọ̀n kọ́rọ̀ ti takora wọn hmm. bí wọ́n ṣe fẹ́ra wọn ẹni tí wọ́n yanra wọn lálẹ́ hmm. sọ èdè ṣẹ̀rí àná ọkùnrin tí ń yan obìnrin lálẹ́ ẹni tí ń yàn lálẹ́ ìdáhùn ìbéèrè méjèèjì nù kò bá mùsùlùmá kò bá má mùsùlùmá sọ́tọ̀ kí wọ́n jọ máa gbé dípò pé wọ́n tẹ̀ wá máa dáná fúnra wọn jẹun kọ́tọ́ lábẹ́ òfin ọ̀lọ́ nítorí pé kò sí ìgì láàrin wọn àlè ni wọ́n jẹ́ síra wọn gbogbo ògbépọ̀ tí wọ́n sì jọ ń gbé pọ̀ abẹ́ pé wọ́n ń sẹ́lọ̀ wọ́n ń fagbọn ọlọ́run ọba àyà ni plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ìbéèrè míì ohun tún ni wípé tíyàn bá wà ní àìbì kan ọ̀dà ẹ̀já mú ìpele yìí náà. ẹ̀lọ́. salaamaleykum wa rahmatulahi wa barakatu. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n kọ́ ibi ẹ̀dí pè. abu farija ni báyìí sáwọ́. ìbéèrè mi àkọ́kọ́ ìsílẹ̀ fún adan ní àsìkò wọn bá ti tù ẹ̀jọ̀ ǹjẹ́ ó ṣe ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn bá. Hmm. ìbéèrè mi ẹlẹ́kejì èyí pé ìṣe ìṣí tàràwù ẹ bá wọn yan nísìnyí àsìkò tàràwù yìí wọ́n sọ àsìkò ìṣáì wípé à ń pẹ́ lórí tàràwù wọ́n wá ń kí oní tó eight ṣé irú òun bẹ́ẹ̀ jọ ṣé ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òṣèlú àti àsìkò ìṣòro fáwọn àlejò. alhamdulilayi àkíyèsí níbí ni pé ẹni tó bá ti pè tẹ́lẹ̀ kó fààyè lẹ̀ fẹ́ lómi ẹ̀wọ̀n kásìkò tá à ń lò yìí rírà ni wọ́n rà á rírà tán sì ra owó gegege wọn fi ra wọn àṣàdédé ra lówó gegege o àfi nítorí káǹfààní rẹ̀ lè bá kárí gbogbo ẹni tó bá fẹ́ láti béèrè nǹkan tí ò yé ẹmẹmí ti pè mo tún pè mo tún pè ó túmọ̀ sí pé èèyàn fẹ́ jẹ́ onímọ̀tara rẹ̀ nìkan ni sọ ẹ jẹ́ ká ṣàkíyèsí àgbọn abẹ yẹn ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ pé sáà lè pè lápè ilẹ̀ fún sọ́láàt kọ́tọ́ lábẹ́ òfin ọlọ gbogbo sọ́láàt ìpèpè fún àmì pásìkò rẹ̀ ti wọlé ni tẹ bá pé sọláàtì lápè ilẹ̀ ẹ̀sẹ̀ lọ ẹni tó sì gbọ́ kò gbọ́dọ̀ dáhùn nítorí pé bí ẹni gbára gbóná lásán iná ní tẹni tí ń pèpè fún sọláàtì lápè ilẹ̀ ń ṣe àti bùkátà láti dà lóhùn nígbà tó ṣe pé ìgbára gbóná lẹ̀ di àsìkò sọláàtì ní sí. àkàràmọ̀kọ́mọ̀lá àyàfi àṣùbà nìkan ìpè alákọ̀ọ́kọ́ òun máa ń wá ní ìgbà tí máa ń kó ìdá kan nínú mẹ́fà òru ìdá kan nínú mẹ́fà òru ìgbà náà ni wọ́n máa ń pèpè tàlá kọ̀kọ́ fún àṣùbà àsìkò tí ìwọlé òun nìkan ni wọ́n máa ń pè lápò ilẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kejì yẹn kankan ni wọ́n ń pè ní ìpèpè fásùbà eléyìí tí ò gbọdọ̀ wáyé àfi lẹ́yìn ìgbà tálùfájà rí bá yọ kásá kíyèsí rẹ̀ ẹ wá di òfin yìí mú tá a bá ti lè ṣe sí pé sọ lápò ilẹ̀ á sì ṣe sọ náà láṣẹ ilẹ̀ nítorí tẹ́ bá ti kánjú pé ẹ kánjú ṣe mm. àṣedànù ni ó sì máa já sí tòrọ́ takò àṣẹ ọlọ́run tó ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta sọ̀láàtì ọ̀ràn yẹn tá a fàṣìkò sí ni ńlọ jẹ́ fún àwọn olùgbàgbọ́ òdodo. ìbéèrè yẹn ẹlẹ́kejì ẹni àwọn ẹlòmíín wò pé ẹ̀ ń pẹ́ lórí sọ̀láàtì tarawih ó máa ń mú wọn ṣe sọ̀láàtì làṣà ní aago mẹ́jọ òkú kọ́tà gbogbo sọ̀láàtì kì í ṣaago ọwọ́ ni wọ́n dè má wọ́n á so sọ láti mọ àkókò tó ní í ṣe pẹ̀lú pàríran ẹyin ju wa ń ṣiṣẹ́ hmm. nítorí pé àwọn àmì dáàfin máa ń dákòókò sọ láti mọ ó ní í ṣe pẹ̀lú ẹyin ju hmm. nísìnyí tóòrùn bá wọ̀ á rí i pé àwọn pápá tí máa bẹ lójú sánmà tó yẹ pé ó pọ́n bí àwọ̀ yeye ẹ hmm. máa ń ṣẹ́kù lẹ́yìn magreb tí àwọn pápá yìí bá sì ń bẹ lójú sánmà àkókò magreb náà là wà tó bá ti di pọ́ parí ọ̀pá máa rí má àkókò ìṣá ìwọlé eléyìí sì sábà ṣẹlẹ̀ láwùjọ tiwa níbí lágbọn ibi tá a wà láfíríkà ń bí hmm. àfi wákàtí kan kódà tó máa ń lé sí hmm. àsìkò Maghrib hmm. ẹ̀yin ẹ̀ ṣàkíyèsí àsìkò wo lòórùn wọ̀ nísìnyí wọ́n lè sọ fún yín pé aago méje ó kù ìṣẹ́jú mẹ́jọ ńlọrùn wọ̀ eléyìí tó túmọ̀ sí pé àsìkò sọ̀láàtì làìṣà kò lè wọlé ṣáájú aago mẹ́jọ ó kù ìṣẹ́jú mẹ́jọ kódà gan yóò tún lé torí ẹ̀ náà sọ fún yín pé sọ̀láàtì ìṣá ìwọlé láago mẹ́jọ gérégé àbágo mẹ́jọ kọjá àṣẹjú kan àbọ̀ kọjá àṣẹjú méjì ẹ̀yin jẹ́ tí wọ́n á ṣe sọ̀láàtì ìṣá ìkalẹ̀ láago mẹ́jọ kù kọ́tà tálẹ́ ṣe yín fún hmm. sọ́lọ́ǹtọ́ sọ fún yín pé gbogbo sọ̀láàtì ló ń fàṣìkò sí ẹ má ṣàṣe dànù ṣebí ká má bàa ṣà ṣe dànù ni hmm. ẹnìkan wá ṣe sapá ṣe dànù ló ń fẹ́ ṣe ah, ọlọ́mọ ṣe alálà ṣe dànù ẹ dákun kí là ń lọ ṣe ń lé gan tá à ń fi kanjú tá à ń fi sọ pé a fẹ́ ṣe sọ láti láṣẹ ilẹ̀ kí là ń lọ ṣe ń lé a ṣé kuraani kan ló kéètì tó tún fẹ́ lọ tẹ̀síwájú ni ẹbí kuraani náà láti fẹ́ kínú sọ̀rọ̀ so kí ni nǹkan náà tó ń lọ ṣe ń lé ṣé sùn yá àwọn ọmọ fòrú ṣe ni ah, subhanallah ilaahi ẹ jẹ́ ká ní farabalẹ̀ pẹ̀lú ẹ̀sìn wa kásẹ̀sìn wa tọkàntọkàn njẹ́ ó sẹ́kù pẹ̀lú wa nígbà tá a bá sí ma nínú sàárì rẹ njẹ́ ó kù pẹ̀lú rẹ tí ọmọ bọ́ ọ̀nà jùdíjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmá iná lẹ̀sìn tó bá gbélé ayé ṣe àbá ìṣẹ̀sìn tó fi lólé ayé rẹ hmm. bákan méjì ni hmm. torí di eléyìí ẹ má ká máa ba ìsìn wa jẹ́ mọ́ra wa lọ́wọ́ téèyàn máa wá kábàámà lásìkò tábàámọ̀ wúlò hmm. lásìkò tábàámọ̀ wúlò torí di eléyìí a gbọ́dọ̀ ṣe sọ láti kankan láṣìí lẹ̀. ìṣègùn waaleykum salaam wa rahmatulah ọkọ mi bí ẹ ti ń pè yìí. ẹjọ wà ní sálẹ orúkọ ẹwọn kú láti àbújá. kí ni ìbéèrè yín. ẹjọ ìbéèrè mi pín sí ọ̀nà méjì. àkọ́kọ́. àkọ́kọ́ mẹ́rin ni pé aláwọ̀kọ́. ẹ bèrè ẹ bèrè à ń gbọ́ yín ẹ ṣe kíákíá. aláwọ̀kọ́ ẹ sísè máa ń kírun lọ́wọ́ ẹgbẹ́ ni mo wá jọ ẹni tó kírun lọ́wọ́ ẹnìkan náà sọ ẹnìkan náà wá jí àgbo ti jẹmọ́ báyẹn ẹni tó wá nídìí irun tẹ́lẹ̀ tí mi bá já ṣé irun rẹ ti já èmi ó wá ní kémi síwájú pé ó ti di jẹmọ́ àti pọ̀ kémi síwájú tí má sálámà bò ní má ṣe sí níbi ìtàn tèmi. ẹlẹ́ẹ̀kejì ẹran tàràbí tá à ń ṣé táwọn fẹ́ ṣe àtàyà sábà àtàyà ìdílé ni àdúgbò ní ìfáfẹ́ sálámà ẹni tó ń fà síwájú pé kó kó pé sọláàtì imam nígbà táwọn wà láì imam já sọláàtì imam lọ́kọ̀ọ̀kọ̀ parí sọláàtì imam ń kúrákà kan tí ó fi tán tí ó sì kúrákà méjì títí ó fi tán ní ìgbà tí ọba bá sọláàtì rẹ débi kó síráka kan títí imam kò wàá jókòó nígbà tó bá jókòó wàá ṣe tashahhud ṣùgbọ́n ní sálámà àwọn jàmáà tó wà lẹ́yìn rẹ̀ wọ́n ṣe tashahhud wọn àwọn sálámà tiwọn ìwọ dìde tẹ̀síáhùdù kan tó fi kún sọ̀láàtì rẹ̀ nítorí pé ó pé sọ̀láàtì ìmáàmù yẹn kò sọ ipò ti ṣàfikún nínú sọ̀láàtì rẹ̀ ìgbà tó bá parí sọ̀láàtì tiẹ̀ wá sí tẹ̀síáhùdù àwa sálámà lọ́ba tán. wọ́n ní sọ̀láàtì tarawih eléyìí tá à ń ṣe eléyìí tó ṣe àkójọpọ̀ sálámà tó pọ̀ ǹjẹ́ tá a máa ti ń parí rákà méjì méjì á máa ṣe tẹ̀síáhùdù aláṣẹjáni àṣẹjálẹ̀ àbá máa ṣe ní kúkúrú kúkúrú kó tó di pa sálámà rárá kò sí àtọ̀ láàrin sọ̀látù tarawih àtàwọn sọ̀látù yòókù nígbà tá a bá parí tàṣàhùdù wa àtúnṣe àsọ̀látù fanabi sallallahu alayhi wa sallam àtúnṣe àdì ọlọ́run níbi aburú àwọn nǹkan mẹ́rin bóyá a kàn lè má tún máa tọrọ àwọn àdúrà míì mà lẹ́yìn ipa àti sàdì ọlọ́run níbi aburú àwọn nǹkan mẹ́rin yẹn tá máa sálámà àmọ́ kó àwa ṣe débi ashhadu an la ilaha illallah وأشهد أن محمدا عبده ورسوله نكان أما سلام راراو هذا الصلاة فالنبي صلى الله عليه وسلم أسق اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال نعم جزاكم الله خيرا 0905164 5438 plus 234 80 832938 nine six. hello. hello sir ẹ káàbọ̀. ó kọ yín o. ẹ ń sí láti ìgbòho sí lọ́sọ̀rọ̀ ọ̀la. kí ni ìbéèrè yín. ẹ jọ sà fẹ́rẹ̀ bá wà nù tààrí yẹn kí ọjọ́ sì jẹ́ pé aago mẹ́fà bọ̀ òòrùn ti wọ̀ ẹ jọ sẹ́yìn lè sí o. láti bo lẹ́yìn tí ń pè ń. ìlú wo lọ́rùn ti wọ̀ láago mẹ́fà bọ̀. hello. láti òkè owó dé ìgbà. láti òkè owó dé ìlú wo lọ́rùn ti wọ̀ láago mẹ́fà bọ̀ tí òjò bá rọ̀. kìí ṣe lábẹ́ sánmà yìí kìí ṣe lábẹ́ sánmà tiwa tá a wà yìí òjò rẹ ọlọ́rọ̀ tó rùn á wọ̀ láago mẹ́fà bọ̀ <laughs> ẹ mẹ́jà máa fi ìkanra àti àìfẹ́ sẹ́sìn wà ń wára ká máa fi wàhálà ń sin lọ ọ̀ amóorùn wọ̀ kó tó wọ̀ àbẹ́ rí nǹkan mẹ́. hello ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight ẹ lọ́wọ́ kọ́ yín. waaleykum salaam wa rahmatulah ó kọ́ yín o. ó O yín ó kọ́ yín àti ìyẹn tí ń pè. Yeah ó dàbí ẹni pé ẹ̀dí ìgbọ́ wa yékéyéké ẹ lọ́wọ́. wa aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè o. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé àwọn kan rẹ̀ papò ìgbọ́ tó kọ sínú. àwọn kan ní kíni ní ní ọ̀sán àwẹ̀ nítorí hmm. bá rin pákó wọn ni ó di àwọn ní kò jáwẹ̀ a ti sọ kọjá. wọ́n ti dáhùn lẹ́yìn kọjá kò sí ní tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹ sáà ti má gbé tán pákó mi. Hmm. hello ìyá òun náà ti já plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tí wọ́n kọ́ yín bí a ti ń pè yìí. ẹ ra ó kọ yín o. báyìí lórúkọ mi láti Sokoto. kí ni ìbéèrè yín. ìyá ìbéèrè mi ni pé mo fẹ́ béèrè tí èèyàn máa ń kírun tí màá mi ṣe mistake lórí ìrun tí èèyàn kí. Hmm. ìgbà tí màá mu aṣe mistake lórí Quran tó ń kà. Hmm. ẹni àwọn tó wà lẹ́yìn àwọn máàmù tó wà lẹ́yìn máàmù tó ọjọ́kùnrin hmm. kò sẹ́ni kankan tó mọ̀ kó ṣe mistake àfi ibi táwọn obìnrin wà obìnrin ló mọ̀ pé máàmù ti ṣe mistake kí ni nǹkan tó yẹ kí tí obìnrin yẹn ṣe ẹ̀tọ́ rẹ̀ correct máa mu àbí yóò dákẹ́ bẹ́ẹ̀ náà ni kí máa máa ṣe mistake lọ ìbéèrè mi ni. alhamdulilayi tá a bá tò lẹ́yìn imam ó yẹ kó jẹ́ pé àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ gbàgbàgbà wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọ́n mọ alukur'ani wọ́n sì ní ma hmm. lọ́nà tó jẹ́ pé tí imam bá ń ṣàṣìṣe wọ́n tún ṣe hmm. tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí imam bẹ́ẹ̀ wọ́n lè tẹ̀síwájú pẹ̀lú sọ́láàtì nípò lè máa ṣùgbọ́n gbà tó bá jẹ́ pé gbogbo wa náà là mọ̀ nǹkan kan gbogbo wa náà là nímọ̀ nípa nǹkan tá à ń ṣe wàláì wàhálà ni wàhálà gidigidi ni irú béèrè tẹ̀sí nísìnyí báyìí wàláì wàhálà ni nísìnyí tó wá pé gbogbo ọkùnrin tó wà lẹ́yìn lè máàmù àwọn ọmọ nǹkan kan náà alukurani obìnrin lọ́wọ́ mọ̀ pé lè máàmù bàbá ìmáàmù ṣàṣìṣe so obìnrin ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ní man nabahu shay'un fi ẹnikẹ́ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sínú sọ̀láàtì rẹ̀ kó sọ pé subhanallah hmm. wa innama tasfihu lin-nisa àwọn obìnrin lẹni tó ní ká fọwọ́ gbá ọwọ́ hmm. tí nǹkan bá ṣe wọn nù sọ̀lá kò hmm. gbọ́dọ̀ sọ̀rọ̀ ìmáàmù bá ṣe àṣìṣe obìnrin lè fọwọ́ rẹ̀ fi lu ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ yóò fi lu òdi ọwọ́ kejì kí ìmáàmù òfin mọ̀ kó ń ṣàṣìṣe kó ju bẹ́ẹ̀ lọ́n tiẹ̀ òun ò sọ fún kékeré tẹ kéwú báyìí ní àtúnṣe rẹ̀ so ṣùgbọ́n tó bá ti ṣe báyìí tí ìmáàmù bá ní ìfura kọ́ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ tó bá ti jẹ́ pé ibi tá à ń ké àbá rẹni túnni ṣe lórí àṣìṣe tá a ṣe àbá hmm. ké ọ́pá àlè tẹ̀síwájú hmm. ẹ bọ́ síbòmí èyí tó bá ràn yín lọ́rùn ní kẹ̀kẹ́ torí kọ́ lọ́n sọ pé fọ́kọ̀rọ̀ o má tẹ̀ sọ̀rọ̀ mi náà kọ́rọ̀ án eléyìí tó bá ràn yín lọ́rùn náà kọ́rọ̀ án ní kẹ́ máa ké hmm. naam. jazakumullahu khairan ẹ jẹ́ kí a dánu dúró níbi tí a bá dé insha Allah ọ̀la náà ni a máa pàdé lórí ètò tó bá di lọ́la aago mọ́kànlá lápàdé o aago mọ́kànlá àárọ̀ títí di méjìlá ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún insha Allah ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́kọ́ bá fi san lẹ́sùn láyé bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kìí ẹ̀ máa ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh dr shaobin gbadebo ọrọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center tó ń bẹ ní pápá abẹ́rẹ́ nílùú ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń dáhùn sí àwọn ìbéèrè wa lọlọkan ọjọ́kan ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ kọ ọrìn wá láti òkè àdó akíntola ọládùnní gbèlò ló kọ mi títí ọlá òde tá tún pàdé lórí ètò ìlàgò mọ́kànlá ní mo kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ ikú